so gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ̀yin ará ilé mo ní àlejò mi wà nílé agodo báyìí wọ́n dẹ̀ ṣetán láti dáhùn gbogbo àwọn ìbéèrè èyí tí a ó máa jù sí wọn lára àwọn ìbéèrè wọ̀nyí òun náà nìyí torí kókó tí a ń yànnàná ẹ̀ lọ́sẹ̀ yìí nìyí ipa wo gan-an ló yẹ kí àwa òbí kó àti olùkọ́ àti àwùjọ lórí sex education òun náà ni ètò ẹ̀kọ́ ìbálòpọ̀ ṣé ètò ẹ̀kọ́ ìbálòpọ̀ ṣé ó yẹ kí ó jẹ́ pé nǹkan tó máa máa tì wá lójú láti sọ ni láwùjọ ni àbí ó yẹ kí a ní òmìnira ẹ̀ láti lè fi kọ́ àwọn ògo wẹrẹ wa èyí tí à ń bí ní sáà yìí àlejò mi ìbéèrè tí mo ní nìyẹn. ṣe ẹ ṣe ara lé a ní láti tètè fi ẹ̀kọ́ ìbálòpọ̀ sex education yé àwọn ọmọ wa láti pín sí hmm. látìgbà tí wọ́n ti ń dàgbà torí pé a rí pé àwọn ọmọ yìí àwọn ni ọjọ́ ọ̀la wa àwọn ni ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ti ẹsẹ̀ gbé torí pé wọn ò rí ẹni tó máa tọ́ wọn sọ́nà láti ìgbà tí wọ́n kéré nípa pé àwọn òbí á sọ wípé ọmọ yìí ṣì kéré ẹ má jẹ́ kó gbọ́ ìgbà tí wọn bá gbọ́ láti proper channel láti ọ̀dọ̀ òbí àbí láti ilé ìwé níbi tó ti yẹ ká kọ́ wọn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìtaná ti máa lọ kọ́ tó lè dá wàhálà sílẹ̀ sínú ayé wọn bí ọmọ bá ṣe ń dàgbà sí la ṣe gbọ́dọ̀ máa fi òye iye wọn àkọ́kọ́ bá a ṣe lè ṣàlàyé fún ọmọ bí ọdún kan sí ọdún mẹ́ta sí márùn ó yàtọ̀ sí márùn-ún sí mẹ́wàá àbí sí àwọn teenagers àbáwọn ọ̀dọ́ irú àwọn ọdún kan sí márùn-ún a gbọ́dọ̀ ti jẹ́ kí ẹ̀yà ara kọ̀ọ̀kan kó yé wọn ojú rèé imú rèé títí tí débi ojú ara ìwúlò iṣẹ́ tí ẹ̀yà ara kọ̀ọ̀kan ń ṣe ní àgọ́ ara a gbọ́dọ̀ ṣàlàyé fún wọn bá a ṣe tún máa ṣàlàyé fún àwọn tó tún ti dàgbà sókè láti bí ọdún márùn sí mẹ́wàá ó tún ti yàtọ̀ torí wọ́n ti ń mix up pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn wọ́n ti ń wà conscious nípa àyíká wọn àtúgbọ́dọ̀ máa jẹ́ kí òye yẹn kó yé wọn àbí eléyìí tí ọmọbìnrin tó bá ti ń dàgbà tá a pè ní eh, puberty stage between the ages of uh, let's say twelve eleven twelve sókè bóyá ọmọ tó ṣe ń rí eh, period rẹ̀ ni bó ṣe máa gbé ara bó ṣe máa ṣe àbáwọn ọmọkùnrin wa ẹlòmíín máa ní wet dream gbogbo orú nǹkan báyìí láti gbọ́dọ̀ jẹ́ kí òye ẹ̀ kó yé wọn kó lè mọ̀ bó ṣe máa máa kóra wọn ní ìjánu torí tán bá rí ìpèníjà níta àbí níbikíbi wọ́n á ti mọ̀ pé à olùkọ́ mi ti kọ́ mi lélẹ̀ o ìyá mi ti sọ eléyìí fún mi bàbá mi ti bá mi sọ̀rọ̀ mo gbọ́dọ̀ mọ̀ bí mo ṣe máa ṣe nípa ṣíṣe báyìí ó máa jẹ́ kí ewu tí ó wà ní àyíká wọn kó wà reduce the way tán ṣe máa wà expose hmm. ẹ ṣe ẹ ṣe púpọ̀ púpọ̀ ìbéèrè mi tún sì kù bákan náà ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrírí là ń rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ohun kan la sì máa ń gbọ́ ìrírí jẹ́ kí a mọ̀ wípé púpọ̀ lára àwọn ọ̀dọ́ wọ̀nyí tó máa ń ṣe ẹsẹ̀ gbé láti inú ilé ló ti wọ́ wá púpọ̀ àwọn òbí ni wọn ò ní òmìnira láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ láti lè sọ fún wọn pé ó dáa ìwọ ó ti bàlágà àsìkò tó wà yìí ohun tó lè ṣe nìyí ohun tí ò gbọdọ̀ ṣe nìyí ṣùgbọ́n àwọn ewu tí à ń sọ yìí gbogbo àwọn ìṣòro tí àwọn ọ̀dọ́ wọ̀nyí dojúkọ yìí àti inú ilé ló ti wọ́ wá o torí wípé púpọ̀ lọ́ra àwọn òbí tí a ní lónìí la rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìdajì iṣẹ́ yẹn wọ́n fi lé àwọn olùkọ́ lọ́wọ́ ni pé tó bá délé ìwé wọ́n á máa mọ̀ wọ́n á máa kọ́ ọ àwọn ipa tí ó jẹ́ ti òbí tó yẹ ká ṣe ó ń lag behind tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò kì í ṣe é now kí lẹ wá fẹ́ sọ fún àwọn òbí tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí pé ó dà ojúṣe yín gẹ́gẹ́ bí òbí kí ni àwọn ojúṣe àwọn òbí gangan lórí àwọn ọmọ wọn yìí pàápàá jùlọ tí wọn bá ti ń bàlágà tó ti ń wọ puberty stage. ẹ ṣe àtọkùn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó jẹ́ ìkan lára nǹkan ìrírí tí a rí tèmi fúnra lára mi rí gẹ́gẹ́ bí alámòójútó ilé ẹ̀kọ́ girama tó wá mú mi wò pé ah oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọ́n ti ẹ̀ mọ ọ̀tún yàtọ̀ sí òsì ló jẹ́ kí a ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe wípé àwọn ọmọ yìí àti ilẹ̀ pẹ̀pẹ̀ láti gbọ́dọ̀ mú wọn ṣé wá ti òbí tí ẹ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí wọn ò lè bá àwọn òbí wọn sọ tó jẹ́ pé inú ilé gan ni ìmíì gan ti ń wú jáde wá tó wá tí wọn bá dé tí àwọn òbí tá a bá tètè mójútó àwọn ìpele yìí ó lè jẹ́ ewu lọ́jọ́ ọ̀la fún àwọn ọmọ wa gẹ́gẹ́ bí òbí a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe àkọ́kọ́ ẹ jẹ́ ká súnmọ́ àwọn ọmọ wa dáradára hmm. ẹ má jẹ́ ká rí ara wa bíi superhero wípé kò sí nǹkan kan pé à mọ́mì rẹ o dáàdì rẹ o ọmọ ò gbọ́dọ̀ lọ bá wọn ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ wọn kán lè máa finú tán wa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn kán lè máa wá sọ fún wa tá a bá ti súnmọ́ wọn dáradára ìgbà míì gbogbo ìpèníjà tọmọ ń rí níta a lè sọ fún un a lè sọ fáwa òbí nǹkan mìíràn ni pé ká tún wo àwọn ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rìn eléyìí ṣe kókó jẹ́ ipa pàtàkì torí àsìkò yìí a máa ń pe kinní kan ní peer group influence tí àbá táwọn ọmọ wa tí wọn ò bá kó ọ̀wọ́ rìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó dára tán ní ìbẹ̀rù Ọlọ́run tán ti lé eré ilé tán ti kọ́ wọn jáde wá ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ṣe àṣìṣe eléyìí ni àfẹ́ tó tẹ́ bá ti rí pé àwọn ọmọ yín wọ́n ń ṣe nǹkan tí kò dáa wọ́n ń rìn lọ́nà tí ò tọ́ bóyá ọ̀rẹ́ tí wọ́n ń bá rìn kò dùn mọ́ yín nínú ẹ tètè pàkíyèsí àwọn ọmọ yín sí mi ìfẹ́ kó bá lágbájá rìn o mo fẹ́ kó ṣàtúnṣe o bàbá mi ṣe fún mi nígbà tí mo wà lọ́dọ̀ọ́ gbà tó ń rí ẹńtà àdìjọ́ lára àwọn ọ̀rẹ́ ah, mi náà mi ìfẹ́ kó bá lágbájá rìn o hmm. mi ìfẹ́ o ah, mi ìmọ̀ bí mo ṣe máa sọ fún ẹni ẹ̀ tó rójú mi lọ lọ́jọ́ orí kí ni bàbá mi máa ṣe ó lọ fèsì ẹ̀ bàbá mi fèsì ó ní pé tí n bá tún rí ẹ pẹ̀lú mi hmm. i will deal with you látọjọ́ yẹn a rí i pé ọ̀rẹ́ yẹn ó dópin níbẹ̀ yẹn mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run irú àwọn òbí tó fún mi so irú nǹkan báyìí mo fẹ́ káwọn òbí náà ká tiraka ká jẹ́ ọ̀rẹ́ sí àwọn ọmọ wa ká bẹ̀rẹ̀ sí ní máa tọ́ wọn sọ́nà ibi báyìí ló yẹ kó gbà ta lọ̀rẹ́ jẹ́ kí n mọ̀ rẹ́ níbo ló ti wá ṣe gbogbo ẹ̀ á lè máa tọ́ sọ́nà á lè tá ti rí i pé ọmọ tó dára ni àtún encourage wọn pàápàá jùlọ kọ̀ǹpútà èjì wà gbogbo nǹkan táwọn òbí ò mọ̀ àwọn ọmọ yìí wọ́n mọ̀ jù wá lọ hmm. ẹ jẹ́ kán mú fóònù wa ibi tẹ́ ẹ̀ lè dé wọ́n mọ̀ bẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa gáìdì wọn àwọn ibi tó yẹ kán wọ̀ àwọn ibi tí ò yẹ kán wọ̀ ká máa bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀ ọgbà ẹ má sọ pé ẹ ti sùn lóru ẹ àwọn ọmọ sílẹ̀ àwọn ọmọ tẹrí yẹn wọ́n lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kán lọ máa wo tẹlifíṣàn hmm. ẹ worú program tó ń wò yí lórí system wọn lórí laptop wọn lórí television, ni lórí phone tẹ bá ti rí i pé ibi tí ò da àwọn nǹkan tí ò yẹ kán ṣe ẹ tún fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ tún fi bọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la nípa ṣíṣe báyìí Ọlọ́run á fi ẹ̀rù ẹ̀ sínú àwọn ọmọ wa wọ́n á dẹ̀ mọ nǹkan tó tọ́ àti bó ṣe yẹ torí ọmọ tá ò bá kọ́ ló máa gbélé ta kọ́ hmm, hmm, hmm ẹ̀yin olólùfẹ́ mi nílé mo mọ̀ pé ẹ̀ ń gbádùn àlejò tí mo gbé wá fún yín lọ́sẹ̀ yìí wọ́n ní ọmọ tí a ò bá kọ́ yóò gbélé tí a kọ́ tà mo ní láṣẹ Ìdùmarè mo ní hmm, ìka àbámọ̀ a ò mà ní fi kẹ́m sẹ́nu nígbẹ̀yìn ayé wa àbámọ̀ kò ní jẹ́ tèmi kò sì ní jẹ́ tiyín láṣẹ Ìdùmarè Ọlọ́run ti fún wa ní àwọn ọmọdé wọ̀nyí tọ́ o ẹ sì mọ̀ wípé sáà tá a wà yìí sáà tó jẹ́ wípé gbélé ẹ̀nẹ́ inú ọlídé la wà gbogbo àwọn ọmọdé wọ́n máa sáré sọ́tún wọ́n máa sáré sósì ipa wo gan ló yẹ kí àwa òbí kọ́ kó ní táàmù tá a wà yìí àmójútó àrà ọ̀tọ̀ ni ká rí dájú wípé àmójútó àwọn ọmọ wọ̀nyí a mọ ìṣísẹ̀ wọn a mọ wọn a mọ tí wọ́n ń kó a àwọn ojúlùmọ̀ èyí tí wọ́n ń bá ṣe kó lè ṣeé ṣe fún wa lọ́jọ́ ìkẹyìn káwa náà lè jókòó fẹ̀yìntì jẹun ọmọ bóná jẹ́ ọmọ mà ní kan lẹ́nu yín kò sì ní kan lẹ́nu èmi náà ti ka lára èmi náà ṣùgbọ́n nǹkan tí mo wá fẹ́ kí a tún wò nìyí ṣé rí pé bí ọlídé ṣe wà yìí lọ́lọ́kan òjọ̀kan àwọn ọ̀rẹ́ ò máa wá àwọn ọmọ yín wálé irú àwọn ọ̀rẹ́ wo ni àwọn ọmọ yín yàn irú ọ̀rẹ́ wo wọ́n ní fi ọ̀rẹ́ rẹ hàn mí kémi lè sọ̀rọ̀ ẹni tí o jẹ́ àwọn ọ̀rẹ́ ṣe pàtàkì nínú ìgbésí ayé àwọn ọmọ wa àwọn wo gan ni wọ́n mú fóònù ni wọ́n ń pè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ǹjẹ́ mọ àwọn ọ̀rẹ́ tí àwọn ọmọ yín ń kó gan nínú ilé ìwé gbogbo àwọn àkíyèsí tó yẹ kí àwọn òbí ṣe nìwọ̀nyí tí wọ́n dẹ̀ rí wípé àwọn ọmọ wa tí a ní yìí wọn kì í fi bẹ́ẹ̀ ń bá àwọn òbí sọ̀rọ̀ iṣẹ́ wà lọ́wọ́ àwọn òbí láti ṣe o àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn òbí nítorí pé òun òbí mi wà tó jẹ́ pé òróró gbáà ni wọ́n tó jẹ́ pé àwọn ọmọ yẹn ò ní ní àǹfààní láti súnmọ́ wọn àsìkò wọn rèé tó láti di ọ̀rẹ́ ọmọ ẹ̀ bí dájú wípé wọ́n ń fi ọ̀rọ̀ lọ̀ ẹ́ bá wọn sọ̀rọ̀ ẹjọ́ takú ọ̀rọ̀ sọ mú àwọn òwe oríṣiríṣi wá mú àwọn àkàwé wá mú àwọn ìtàn tó ti pẹ́ bá wọn sọ ẹ fa ojú wọn mọ́ra ní sáà tí wọ́n wà yìí sáà tí wọ́n wà yìí lẹ fi lè ní àǹfààní láti jọ bára yín sọ̀rọ̀ ẹ rántí pé nígbà tán bá ti lọ látàárọ̀ ó dìgbà wọn kán tó dé alẹ́ ni wọ́n tó dé gbogbo wákàtí tí wọ́n ní ilé ìwé ni wọ́n ti ń lò ó wọn ò kò sí ìjùmọ̀sọ̀rọ̀ pọ̀ kankan láàárín àwọn àti òbí ṣùgbọ́n táàmù tí wọ́n wà yìí nísìnyí inú ọ̀lídé ni àǹfààní wà fún gbogbo wa láti jọ bára wa sọ̀rọ̀ láti mọ ẹ̀dùn ọkàn wọn láti mọ ohun tó ń pa wọ́n lẹ́kún torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń sunkún sínú tí ẹ ò mọ̀ o ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó ń ba ọmọ míì nínú jẹ́ tí ẹ ò mọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣíṣọ lójú eégún fún yín ẹ mọ ohun tí à ń wí lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin ará ilé púpọ̀ sì wà tí a máa bára wa sọ torí pé ọ̀pọ̀ ìrírí ni a ti rí ọ̀pọ̀ ìrírí ni a ti gbọ́ tó fi hàn wípé àwọn òbí ti jìnnà sí àwọn ọmọ wọn jù ọ̀pọ̀lọpọ̀ òbí ló rò yìí pé òun súnmọ́ ọmọ òun ló rò yìí pé ọmọ òun jẹ́ confident ọmọ òun ṣùgbọ́n púpọ̀ sì wà tí a ní láti ṣe láti fi dé inú ọkàn àwọn ọmọ yìí délẹ̀ délẹ̀ láti fi mọ ohun tí ó wà nínú èrò ọkàn àwọn ọmọ wọ̀nyí ẹ jẹ́ ká mú mi sí eléyìí ẹ̀yin ará ilé nígbà tí a bá tún padà dé a ó tẹ̀síwájú ẹ má dìde níbi tẹ̀ ìjókòó sí à ń bọ̀.